الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين آمين àtúnkì ẹ̀yin olùgbọ́wọ́ wọn pé àdìjọ kú ojúmọ́ abáríkà jùmọ́ aláàjẹká ṣe púpọ̀ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní alifik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọládùnní belò lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àwọn bàbá wa sheikh dr sharafdin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ̀ ń kọ́ba lọ́ra ìníyẹn látàrí dáadáa lójú pọ̀n Islam ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè tí ẹni tó wá láti ọ̀dọ̀ látòrira abdulhasis láti New York wọ́n ní báwo la ṣe lè máa yọ zakat tó jẹ́ ti gold tá a ní tó jẹ́ ti ẹ̀ṣọ́ pé ṣé ọdọọdún la yọ zakat rẹ̀ ní àbíbáwo sọ wọ́n tún béèrè ìbéèrè mi èyí tó dàbí rẹ̀ ó ní pé wọ́n ní àti lọ́wọ́ tó pé ọdún kan tí zakat sì ti wọ̀ ṣùgbọ́n ara wa mú nínú ẹ̀ a sì tún wá dá padà ní kíákíá ǹjẹ́ a tún lè yọ zakat níbi owó yìí má torí pé a ti mú níbẹ̀ tá a sì tún ti wá dá padà ẹ mú ẹyọ kan sí i kó mẹ́ta ẹ má bínú sá o. eléyìí ó wá láti ọ̀dọ̀ Muhammad eh, Tijani láti Kìṣí wọ́n ní ṣé òfin Islam faramọ́ ká máa wí gbólóhùn bisimilahi rahman rahim tá a bá fẹ́ pe ìpè fún sọ̀láàt àti ká máa wí gbólóhùn kò kárí àlùwàlá lẹ́yìn ìpèpè fún sọ̀láàt. naam bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. naam. muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatuhu gold àbí silver wúrà àti fàdákà diamond àbí àwọn òkúta olówó iyebíye míì tá a ní kéèsì fún títà kéèsì sípa fẹ́ máa fi rẹ́ǹtì ṣùgbọ́n ní fátima fi ṣọ̀ṣọ́ ni pàápàá jùlọ obìnrin ṣé wọ́n máa yọ zakati rẹ̀ àbí wọn àní yọ wọ́n yọ zakati rẹ̀ lọ́rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọn ò ní yọ zakati rẹ̀ lọ́rọ̀ àwọn apá kejì èyí tó kàn balẹ̀ sí jù ni pé wọ́n yọ zakat rẹ̀ nítorí parábìnrin kan wá sọ́dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam anábì wa rí wòrowòro wúrà lọ́wọ́ ọmọ rẹ̀ so anábì wa ni fẹ́ yọ zakat kíni wòrowòro méjèèjì ni àbí báwo so obìnrin wa sọ pé ah, ọ̀sán là ń fi ń sè é. anabi sọlá ṣẹlá ni ṣé ara rẹ̀ sì gbà àti jìyà rẹ̀ nù náà. bárábìnrin ṣe mú wòrowòro méjì ńlọba dalẹ̀. ọwọ́ hmm. afẹ́ pẹ̀yìn dán fẹ́ máa lọ lápá kan náà àwọn sọ̀hábà wa pàkíyèsí rẹ̀ pé ọmọ ti sọwọ́ lẹ̀ mú un hmm. ní ọlọ́mọdé ńlẹ̀ mú tánàbí bá àdìsẹ́lá sọ pé bá rẹ̀ sì lè já sí ni pé nù náà hmm. èèyàn ti gbẹ̀sán rẹ̀. ìlú ìlú pàtàkì jù nínú àwọn fuqaha àwọn wò ó pé ayọ̀ zakatul fili zakatu àwọn wúrà fàdákà báwọn òkúta olówó iyebíye míì tá à ń fi sọ̀sọ̀ lódodo ìyapa yìí nítumà nígbà táwọn yòókù sọ pé àmì yọ zakati rẹ̀ nítorí pé ní táwọn wọ táwọn fi ń sọ̀sọ̀ ni kò yẹ kápá yọ zakati rẹ̀ tí ọba sírò àwọn àdéfì ṣùgbọ́n gbàdáde sì ti wá kọ́kùn lè balẹ̀ torí kò sẹ́nìkan tó fẹ́ wọná hmm. afẹ́ wà lẹ́jẹ̀nà làwọn afi ń ṣe Islam a sì fẹ́ wọná làwọn fi ń tẹ̀lé tànàbà Muhammad sallallahu alaihi wa sallam mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbàgbé ọ̀rọ̀ yìí tọ̀ iná fà ló fi jẹ́ pé <laughs> góòlù téèyàn sì ní tí ó pọ̀ náà tó fi jẹ́ òdiwọ̀n ishuruna dinara hmm. tó jẹ́ seventy grams of gold. Yeah kìí ṣeré hmm. four hundred and sixty grams of silver kìí ṣeré sẹ́yìn tó bá ní tó bá tú bẹ́ẹ̀ kó yọ zakati rẹ̀ torí kọ́kàn rẹ̀ lè balẹ̀. Hmm. wàyí o tó bá kọkùnrin lọ wá ní góòlù bẹ́ẹ̀ ọkùnrin kò gbọ́dọ̀ ní góòlù àbí sílvà wúrà àbí fàdákà fún pòǹfẹ́ máa fi sọ̀sọ̀ sọ́kìn. tó ọwọ́ nǹkan yọ kan tíṣẹ̀rí àgbà fọkùnrin kó lè ní ní fàdákà fi sọ̀sọ́ ọ̀nà lòrùka. Hmm tó bá wá jẹ́ pé ọkùnrin bá wá ní ẹrù góòlù lé gẹ́gẹ́ bí ibi tó darí dúkìá rẹ̀ sí láti lè bá a fi sọ owó rẹ̀ pé àìbá a mà nǹkan tiẹ̀ dàrú nǹkan bàjẹ́ so góòlù yìí báyìí ni wọ́n padà gbé tà tóun ó tún fi gbérí máa bá ètò káràkátà òun lọ nínú ìgbésí ayé torí àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn mi ò ṣe ṣe owó náírà wọn sí dọ́là ẹlòmíràn ṣe tiẹ̀ sí pound sterling. Mm kàkà kí ẹlòmíràn ṣẹ́wó rẹ̀ sí tìlú òkèèrè báwọn àwọn lọ́ọ́ fi ra góòlù jọ ni. sẹ́ńtò hmm. á fi owó tiẹ̀ tó fi ra góòlù jọ kọ́mọ̀ yìí pé eléyìn á máa yọ zakati rẹ̀ o eléyìn sí apá ẹnu lórí ẹ̀ á máa yọ zakati rẹ̀ lọ́dọọdún. Hmm. so ìdá kan nínú ogójì gbogbo góòlù tẹ bá nìyẹn ni wọ́n máa jẹ́ zakati ọdọọdún bẹ́ẹ̀ bá wá kó kalẹ̀ tẹ́ẹ̀ tún máa fi ṣe káràkátà ẹ̀rú ń bà wá pé ńgbà tí àsìkò ọba fi lọ díẹ̀ lórí rẹ̀ zakati ọ̀jẹ̀ta torí ẹ yọ zakati lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni wúrà àbí fàdákà tá a ní tá à ń fi ń háyà fáwọn èèyàn tí wọ́n á máa yá lò lọ́jọ́ tí wọ́n bá ní ṣíṣe ẹ yọ zakati ní eléyìí náà hmm. nítorí pé kò sí fún pé ẹ̀yin fi ń ṣọ̀ṣọ́ ẹ fi ń pawó ni hmm. eléyìí jẹ́ bá wọ́n yí òun wá níta bá ní ṣùgbọ́n kó tó di pé a yọ zakati owó yìí a tún mú nínú rẹ̀ ná kó tó di pé a tún ríru rẹ̀ dá padà síbẹ̀ wọ́n ní sáà yọ zakati rà bá nìyọ ayọ̀ wáyé o téèyàn bá lówó tó tó yọ zakati ṣẹ̀rí ẹ̀sìn Islam sọ pé kẹ́ kó pamọ́ pé kẹ́ ẹ má ná owó eléyìí má kẹ́ ẹ lè bá a láǹfààní àti yọ zakati ṣẹ̀rí ẹ̀ sọ pé ẹ̀ máa náwó yín sò ẹ̀ sì máa gbọ́ bùkátà yín sò owó tuntun àmọ́ wọ ọbẹ̀ eléyìí tó wà tẹ́lẹ̀ náà yóò máa kún ẹ máa ná bẹ yóò máa kún ẹ máa ná bẹ ìgbà tásìkò tó yẹ kẹ́ yọ zakati bá tó lẹ́wọ̀n á ṣírò gbogbo owó tó wà lọ́dọ̀ yín so tówó tó wà lọ́wọ́ yín tẹ́ ń ná nínú rẹ̀ tó bá wá pọ̀ tó tó ní sọ́ọ̀bù tó tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakati ẹ̀ tún á yọ zakati rẹ̀ tó ó lé sí zakati gbogbo ẹ̀ lẹ́yọ̀ tó bá ti dé sí ajẹ́pẹ́ ìlówó lọ́dún yìí so ń bọ̀ bá dìgbà míì ẹ̀ lè rí sí i ìbéèrè mi wọ́n ní sáàmù sọ bisimilahi rahman rahim ṣáájú kó tó di pa pèpè fún sọlá rárá kò sí nínú nǹkan tẹ̀sìn islam mú wa pípé kẹsọ bisimilahi rahman rahim kẹ tó pèpè fún sọlá hmm. bẹ́ẹ̀ ni kò sí nínú ẹni tí islam tún mú wa pé kẹsì a'udhu billahi minash shaitani rajim kó tó di pa fún sọlá bẹ́ẹ̀ náà ni ẹ̀sẹ̀ islam ò sọ pé kọ́ ọ̀sẹ̀sẹ̀ máa pé mo dà níyàn bákan bàkan ẹlòmíì gan bígbà tí ń ṣeré ni lónìí náà wáyé tó à ń kíníkà kíníkà tí gbogbo ayé ọmọ gbọ́ a sì ti sọ pé àníyàn ìyẹn wí gbórí ahọ́n àníyàn inú ọkàn ló máa ń gbé tó láti sọ́kàn ni wọ́n pàníyàn ohun àṣírí ni láàrin ẹ̀dá àtọ́lọ́wọ́n ọba tó dáa tí wọ́n bá jẹ́ ọlọ́run tó dáa ọ lẹ́yìn náà ìwọ tó dà níyàn ẹnìkan kan kò máa ń tọ̀ dà kọ́ ẹ̀kọ́ yẹ kọ́ máa ń tí wọ́n dà lánìyàn hmm. so ká ké sáàrin so kò bùkátà níyàn eléyìí ń bẹ nínú òfin ṣẹ̀ríya nínú àwọn nǹkan tó jẹ́ pé àìsí ni ò túmọ̀ sí pọ̀ ń sẹ́sìn hmm. wọ́n ní kò bùkátà níyàn gan àìpèpè fún sọ̀láàtì ìní ò túmọ̀ sí pé gbólóhùn ti ń jáde lẹ́nu rẹ̀ ẹ̀sìn ni hmm. tó o bá ti lè wí wí ẹ̀sìn náà ni nínú òfin ọlọ́ òbùkátà olùbíláì ní ìṣètọ́nù rọ̀jìn nígbà tí ìkọ́ fẹ́ kí alukurani hmm. òbùkátà bisimilahi rahman rahim nígbà tí ìkọ́ fẹ́ kí alukurani torí gbogbo gbólóhùn tó fẹ́ wíná gbólóhùn sàfọ̀mọ́ fọlọ́n ló ń gangan fúnra ara rẹ̀ hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n á ní táwọn bá ti parí ìpèpè fún sọ̀láàtì tí àsìkò àti ṣe ìkọ́mà tí bá ti ń súnmọ́ tẹ́ni tó pèpè fún sọ̀láàtì lè máa pariwo nù gbọ̀ngbọ̀n kó máa ṣe kù kárí àlùhàlà hmm. kò lè sínú ẹ̀sìn náà tẹ́lẹ̀ náà nítorí pé kù kárí àlùhàlà ṣéde lárúbáwá ṣéde dàrúsá sí àbẹ́yìn ọmọ yìí tó lẹ́yìn náà ṣe èdè haúsá lédè islam so eléyìí àmọ́ bí tẹ́ ẹ ti gbé wá àbùkátà gbogbo wòrowòro yẹn rárá ẹ ti pèpè fún sọlá àti ẹni tó fẹ́ sin lọ́yọ̀ wà ẹni tó lọ́lọ́ ń sìn kò sí tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ náà ti ọ̀ wà so eléyìí pàtàkì kákíyèsí ìgbà míì náà ẹ rí àwọn ẹlòmínà tó máa sun rárá wọ́n lè máa sọ pé kù sẹ́jú mẹ́ta o kù sẹ́jú mẹ́ta sásìkò ọmọ o bàbá lè máa mú à ń yín o ìyá alágbájá ìyá kínní kan ọ̀run lọ́jà ilé ayé kìnnìkan gbogbo ẹlẹ́wọ̀n àbùkátà rẹ̀ àbùkátà hmm. rẹ̀ tẹ́ bá ti pèpè fún sọ́lá àtòtò tó hmm. eléyìí jẹ́ oṣù jẹ́. jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa sọ fún ẹ̀yin ọ̀yàn wa ipe ẹ̀ máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò wa ẹ sì máa rí wa lóní ketekete bí a ṣe ń ṣe èmi pẹ̀lú sheikh bákan náà ẹ jẹ́ kí n pe nọ́mbà tí ẹ ti máa pè wọlé o zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum rahmatulahi wa barakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ami ẹ bá yín rédíò yín lọlẹ. ọmọ ọba lukuma olókùn ladókèlè ní ìgbọmọṣẹ. ẹ bá yín rédíò yín lọlẹ o mo ti kúrò bẹ́ẹ̀. tọ à ń gbọ́ yín. ìbéèrè mo pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àṣà àkókò wà bí a dìrọ̀ pé àkókò tá à ń lọ bábà àsìkò ọyẹ́ ni ǹjẹ́ ìgbàláàyè wà láti lo nǹkan kan bóyá bí òróró máa fi pa ojú tàbí ètè wa látàrí pé kọ́mọ̀ bá a bẹ́ fún ọkùnrin ni àbí obìnrin sínú sàríà islam kéènì àti islam kọ́sílẹ̀ sàmúlẹ̀kùn. aleykum salaam tó bá yẹ pé ntẹ́fẹ́ fi pa ètè abẹ́fẹ́ fi pa ojú nítorí kí ojú ọmọ bàá máa gbẹ kété ọmọ bàá máa gbẹ kọ́ ọmọ bàá máa bẹ́ hmm. tó bá ti jẹ́ pé ìpara ni tí ò burú kọkùnrin olóoru rẹ̀ kò sí nǹkan tó burú mbẹ ọkùnrin náà lè fi pété obìnrin náà lè fi pété hmm. àmọ́ irú obìnrin táwọn obìnrin máa fi kun ète wọn lọ́dà. Hmm kó a jẹ́ kí n lọkùnrin fi fòtè lọ́dà pé torí kéte wọn bá bàa bẹ̀ ètè ń pẹ́ tó bẹ́ tó ọkùnrin mùsùlùmí ò gbọ́dọ̀ pa ètè rẹ̀ lọ́dà pẹ̀lú irú nǹkan náà. naam. hello. wàhálẹ́jọ́ sọlá wa ṣùkú. ẹ bá a pa rédíò yín o. o. àmì ẹ̀ṣẹ́ ó kọ yín o. orúkọ mi ṣe ń pàṣẹ àbùsálà ńlá tó ṣe owó dé ògbómọ̀ṣọ́. à ń gbọ́ yín. wọ́n fẹ́ di bàbá wa ni pé a mọ̀ pé bọ́ bá ti wọ náà wọ́n bá ní mọ́ sọ láàrin mm-hmm. ọlọ́run máa kádàrá wípé obìnrin oríṣiríṣi ọkọ lọ mm-hmm. pé tí obìnrin bá ní owó lọ́wọ́ dáadáa tó yọ sàkà tó lè yọ fún ọkọ rẹ̀ àbí kò lè yọ fún kọ́mádàbíta ìṣègbéraga mo fẹ́ béèrè rẹ̀. alhamdulilayi tọ́nà ọ̀bẹ lẹ́dàá bá fún obìnrin ní arzikì tó lówó débi pé yọ yọ zakat ó tọ́ tọ́nà kó yọ zakat fọkọ rẹ̀ ó sì tún tọ́ yọ zakati yẹn fáwọn ọmọ rẹ̀ òfin ọlọ́run bá dá lórí wípé obìnrin lè yọ zakati fọ́kọ obìnrin lè yọ zakati fọ́mọ rẹ̀ ẹbú wánú àdìsí tó gúnrégé láti ọ̀dọ̀ Zainab Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní mo gbọ́ pànàbí sallallahu alaihi nípa àwọn obìnrin sàrà bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan owó iyebíye ó ń kó kalẹ̀ eléyìí tó àwọn bíi wúrà bíi fàdákà hmm. abdullahi bin masoud wa rí ọ wá ní à èmi ọkọ rẹ àtàwọn ọmọ rẹ la lẹ́tọ̀ọ́ sí sàrà rẹ ju ara àta lọ hmm. so arábìnrin wa ni pé òótọ́ ló ń sọ ni àbí ọ̀ ń tàn mí jẹ hmm. ibn masoud wọn á ní wọn náà ni ọlọ́ba ń béèrè wa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam arábìnrin yìí sì lọ gbà dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó àwọn obìnrin méjì mí ọ̀tọ̀ táwọn náà ní ìbéèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n délé ànábì sallallahu alaihi wasallam wọ́n á sọ fẹ́ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kọ́dàkùn kọ́ bá wọn béèrè kópa àwọn obìnrin mẹ́ta wọ́n ń ṣe béèrè báyìí báyìí báyìí kọ́dàkùn kó sì má dàkọ̀ àwọn. ṣùgbọ́n ìgbà tí onítàn dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jíṣẹ́ fún ànábì ànábì láwọn ó sì dá akọ wọn tẹlẹ ìtọ yapa sí ohun tóbìnrin yẹn tọrọ nítorí pé tànàbí bá bi wá léèrè ọ̀rọ̀ agbọ́dọ̀ dáhùn agbọ́dọ̀ dáhùn àlè pẹgìrì sọ anábì sallallahu alaihi wasallam wá wọn lọ dá lóhùn hmm. wípé nǹkan tọkọ sọ òdodo ni ọkọ rẹ àtọmọ lọlẹtọ sí sàrà jù hmm. ìyẹn tọfẹ yọ zakat ìyẹn tọfẹ ọkọ àtọmọ lọlẹtọ sí sàrà jù. ìdí ni pé kìí sọ̀rọ̀ yẹn lórí obìnrin pé kọ́ bọ̀ ọkọ hmm. kódà kìí ṣe súnà so nàmbà pé tọ́ tí a bá ń tí ò lọ́nà míì bóyá lẹ́ẹ̀kan la rè ìyàwó lè sàánú rẹ̀ hmm. yàtọ̀ sí àwọn àṣà burúkú àṣà rádaràda táwọn èèyàn ń bá ká láwùjọ tó ìyàwó òun ìyàwó yóò yóò wá dàbí ìgbà tó ṣe pé òun ti gba sòkò tó ń jẹ ọkọ hmm. gbé yẹrì sí hmm. sọ eléyẹn islam ọ̀farama hmm. tó bá tó bá bọ ọmọ ṣe mọ̀wùlẹ̀ ránṣẹ́ palákàrà sọ islam ní obìnrin lè yọ zakati fún ọkọ rẹ̀ ìgbà tí kì í kúkú sọ̀ràn yẹn lórí ìyàwó pé kọ́ bọ́kọ èyí sì sọ̀ràn yẹn lórí rẹ̀ pé kọ́ bọ́mọ ìdí nìyí tó tún fi jẹ́ pé ọtọ́ kó fọ́mọ rẹ̀ ní zakati tọkọ bá wá gbà o torí níta bá ti bún ní tán kò sí ní tó burú nù rẹ̀ wípé ká tún mú ká tún lò láti fi wa hmm. tọkọ bá ti gba zakati ń tẹ lọ́dọ̀ yà ó lè jẹ́ pé náà ni ó fi ránjẹ lé tíyàwó tún jẹ́ ń bẹ̀ tún jẹ́ ń bẹ̀ hmm. kò sí ní tó burú ń bẹ̀ àmọ́ kò gbọ́dọ̀ yọ zakati fún yàwó òsì gbọ́dọ̀ bàbá òsì gbọ́dọ̀ yọ zakati rẹ̀ hmm. torí zakati bẹ láàrin ọkọ àtìyàwó lọ sánsan so lọ lọ lọ fáwọn ọmọ rẹ ó ń fún ìyàwó rẹ lówó tí ń bùkátà kì í ṣe pé sàrà ló gba ẹ ṣe sùúrù ńgbà bá dìgbà tí wọ́n fẹ́ yọ zakat ẹ ṣe sùúrù ńgbà bá fẹ́ ṣe sàrà ọ̀rọ̀ ọkọ síyàwó kọ hmm. ọ̀rọ̀ bàbá sọmọ kọ. Hmm. jazakumullahu khairan ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí náà abdulrahman láti maiduguri wọ́n ní ṣé ìgbàláyé wà láti ṣiṣẹ́ iléeṣẹ́ nìkan tó jẹ́ pé ó ń tukọ̀ iléeṣẹ́ náà lọ́nà rìbá lábẹ́ pé kọ̀ǹtrátọ̀ ni bàbá tó ń tukọ̀ iléeṣẹ́ ọ̀hún ó sì dìgbà tí ó bá tó parí iṣẹ́ kí wọ́n tó san owó fún un fún ìdí eléyìí ó nílò láti lọ yá owó tí ó ní èlé lórí láti fi ṣe ìgbé iṣẹ́ náà jáde níṣẹ́ ìgbàláyé wà fún ẹnìkan láti máa ṣiṣẹ́ nírúfẹ́ iléeṣẹ́ bẹ́ẹ̀. ọkọ ìwádìí kí ìwádìí ẹ̀sìn Islam ọ̀bẹ̀ wá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn nǹkan tí ó ṣe pé tí wọ́n bá ṣèwádìí nípa rẹ̀ tí òkodoro bọ́rọ̀ ṣiṣẹ́ rí tó bá hàn sí wọn kò ní í ṣe wọ́n láǹfààní irú ìwádìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe. ọlọ́niyá ayyuhal ladina amanu la tas'alu an ashya'a in tubda lakum tasu'kum ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ má máa béèrè nípa àwọn nǹkan tó ṣe pé tọ́lọ́run bá fi bó ti ṣe jẹ́ hàn yín yóò padà bá yín lọ́kàn jẹ́ lọ́kàn wọ pẹ̀lú pé kọ́ńpìnì tó ń bá ṣiṣẹ́ ilé àbáǹkì wọn ti ń yáwó san oṣù fún yín kí ló kàn karambà ní lásán sọ̀rọ̀ débi sẹ́ ẹnjìnírìn ni wọ́n bá sí hmm. ẹ̀yin bá wọn ru pọ́npọ́n hmm. ẹ̀ bá wọn kó yọyọ ẹ̀ wọ́n sì sanwó yín fún yín kí ló kàn wọ́n nígbà tí èsì pé sí àràmù ni wọ́n ṣe fún so òun lọ́lọ́ yáwó èlé tí fi ń sanwó fún yín òun ni ọ̀bọ̀ lọ́wọ́n ọba ní ọ̀dáhùn níwájú ọlọ́run tó bá ti jọ́ pé nílẹ̀ kéyàmù kí ni tiẹ̀ ti jẹ́ lọ́wọ́ àmọ́ wádìí tó bá pé ọlọ́run bá fàyè irú ìwádìí bẹ́ẹ̀ sílẹ̀ ni ebi ọba pa gbogbo kálukú kù nítorí pé ìyá ti ń ta ẹ̀wà àti búrẹ́dì tẹ̀ ń jíjẹ lójúmọ́ sọ̀kúdálẹ̀ ó lè jẹ́ pé owó àwọn eléèlé hmm. iná lọ gbà hmm. tó ṣe pé ń fi ń rẹ́wà yín rà jẹ́ hmm. ti jẹ́ wọ́n á máa bèrè pé ìyá mo lẹ́ ti rówó tẹ́ fi bẹ̀rẹ̀ sẹ́yìn yóò jẹ́ ìgbà jíjí oṣù. <laughs> ọlọ́run jẹ́ bó ṣe jẹ́. naam hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ mi ni ṣé abdulrasaq fi gan láti ọjà gbogbo. kí ni ìbéèrè yín. ẹ jọ ṣé ṣé ìbá ní ọ̀rẹ́ kan pé pé lọ́mọ̀ tí mo ó ṣíwó lọ́wọ́ tí mo ń yọ tàkà. Hmm. ìyẹn ni bẹ́ẹ̀ ìyẹn ni sọ fún yín pé kọ́ yọ tàkà fún àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kápẹ́ yẹn rí ẹran kan yín ẹran yẹn yẹn wàá rẹ́ni pé nìyẹn so mọ́ra tàbá díẹ̀ ni. bẹ́ẹ̀ wá lọ títí sí èyí báwo ni yóò ṣe ṣe irú ìgbé irú nǹkan báyẹn wọ́n dàbọ̀ sọ. alihamudulilayi ẹni tó lọ́rọ̀ ẹ tọ́lọ́ kádàrà pé kọ́ra yẹn ò lówó wọ́n ní sáà lè tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó yọ zakati fún wa àkọ́kọ́ ni pé islam ò fara mọ́ ìmà tọrọ hmm. ìmà ṣagbe hmm. islam ò fara mọ́ islam fi hàn wá pé kọ́níkálukú kọ́ tẹpẹlẹ mọ́sẹ̀ tiẹ̀ hmm. kó sì máa bẹ̀ lọ́n sí i torí ẹni islam sọ pé. oúnjẹ kan ò sí tá a rí jẹ tó dùn bí oúnjẹ tó ṣe pé ogun wa ló pèsè rẹ̀ fún wa lọ. torípa nàbí ọlọ́run dàwúdà aleyhi sàlám inú sí ọwọ́ rẹ̀ ló ti ń jẹ. Hmm. ìwọ́n wá ní torípa ọlọ́rẹ̀ tó lówó ọlọ́run má jẹ́ mi wọ́n kú. Hmm. wọ́n á máa ah, yọ zakati fún mi hmm. ah, ọlọ́run má jẹ́. so gbogbo eléyìí jọ tí ó finú fẹ́tọ̀ yọ fún ọ láì jẹ́ pé wọ́n àbúrò máa ń tọrọ pé kó fún wa lówó wọn náà gbìyànjú ọlọ́run tí yóò sànù rẹ̀ yóò sànù wa náà ẹni ìyẹn jẹ́ bó ti ṣe jẹ́ wọn á ní déyàn bá rẹ́ran yìí èyí rẹ́ran yìí èyí <laughs> rẹ́ran yìí nígbà tí èso sọ́sọ́nù títí ẹran lọ tiẹ̀ ní fílẹ̀ <laughs> So rẹ la nàbì sọlọ bá àìsọlẹ fìyà wá pé ní ìjọba kàlẹ sọ fún mi kó rírà kún mi rírà kún mi yé báwọn hmm. ẹyìn torí mo fẹ́ gbà á lẹ kí kòkó ọmọ jẹ rà kún mi <laughs> Ọlọ́run má jẹ hmm. so ní ìsìn tó bá yẹ pé ẹran jẹ wá lè rẹ ìwọ náà lẹran tó ń sìn tó hmm. wá lélẹlẹ kọlọ tó wá fi lọ títí títí tí kí ta lẹran báyìí ta lẹran báyìí gbogbo àdúgbò àdúgbò tó tún wà níwájú àdúgbò yìí tó wà lẹ́yìn àdúgbò yìí ààrẹ nìkan wàá sọ pé mi mo ní ọ ní máa wẹ ẹran ràn ẹgbẹ́ ẹran ẹ bá ti ń jẹun náà máa bá wọn jẹ ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹran ẹlẹ́ran kan lọ sá wọnú ẹran tiẹ̀ kì í ṣe tiẹ̀ ọ̀bá hmm. àbímọ mẹ́wàá ọ̀bá àbímọ ogún tẹni tó ní tààtì ìmọ̀ náà ni hmm. sọ̀njọ́ tọ́lọ́ bá ní kẹni tó ní ọ yọjú wọ́n kàn gbowó títọ́jú tó ń bá tọ́jú rẹ̀ hmm. oúnjẹ tí ń jẹ lọ́dọ̀ rẹ̀ omi tí ń mu lọ́dọ̀ rẹ̀ lọ́ba tán so bí ọba sì yọjú tí wọ́n bá fi lè pẹran jẹ iye tó yẹ kó taru tarú ẹran bẹ́ẹ̀ wàá fi pamọ́ àyè bàá mà bọ́lọ̀ ń bá ní kẹni tó ní ọ yọjú tí ọba yọjú láéláé gbogbo iye ọba sírò pé ẹran yẹ kọ́ jẹ́ ẹran tí wọ́n pa jẹun àbí iye tí wọ́n bá ta ẹran ẹlẹ́ran gbogbo ó kó jọ fún un tọ́ọ̀ bá rí ọ́fíìsì sàrà pé kọ́lọ́ mú ládàá rẹ̀ lọ́bẹ̀ ní tó lẹ́ràn. Hmm. àjẹbù sí jẹ. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí iyún níta ilẹ̀ nàìjíríà ń bí àti zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight. fún àwọn tó ń bẹ ní ilẹ̀ nàìjíríà náà àti lágbègbè yìí ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn àwo ètò yìí tí à ń ṣe ìyẹn alifik fidin ó ti ń bẹ níkàlẹ̀ báyìí ní ìṣẹ́pẹ́ insha allah rahman fún ẹ̀yin tí ẹ̀ ń béèrè fún un àti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀ tí yóò bá ṣe máa jẹ́ ẹ máa pè lẹ́yìn ètò ẹ máa gbọ́ inshallah ẹ lọ́run. wa salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ yín bí ẹ ti ń pè o. Ah, ramon láti ìṣẹ́yìn. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé tí ẹ bá jẹ ìjòrò mm-hmm. ọ wá di àti àtúrí wá ti kí àtúrí lọ́wọ́ ìdí tí ń ti dé mọ́gìdì ṣé àwọn àṣírà àgbàrá yóò máa kí ni kí rẹ̀ lọ pé ẹni tí ó lọ sọ̀látò gbọ́rọ̀ lára tó fi di àṣírí kí ló mú ṣe bẹ́ẹ̀ hmm. ẹ̀sìn ọlọ́run ọ̀gbẹ̀fẹ̀ kò hmm. so ẹni tí ò bá ti mẹ́sìn kọjá fáfá nídìí rẹ̀ kó sì mú ní kókó onítọ̀hún fàlùkìyàmà rẹ̀ sí rẹ̀. ẹ̀ǹgá máa sọ pé ẹnìkan zoro ọ̀jẹ̀ zoro wá bá wọn ní àṣírí nígbà tí eré kan ní ẹ̀sìn tọ́lọ̀ ní ká sí. Hmm. ọlọ́run lẹ́dàá sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a fàṣìkò sí ní sọ̀lá jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo káàmbá ń fi sọ̀lá ti ráre tá a máa ń ṣe lásìkò rẹ̀ àmì pa àgbọ́lọ̀ngbọ́ ni hmm. nítorí pé ọlọ́run ọba ó fi tì sára àwọn olùgbàgbọ́ òdodo hmm, hmm. torí de eléyìí báyìí ẹ̀ ń ṣe sọ̀látò bọ́ọ̀rù kẹ́ tó ṣe áùsírì ọjọ́ bó ti ṣe jẹ́. hello ó kọ yín o ó kọ yín o. orúkọ mi ni abdulrasheed láti. láti. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé àwọn èèyàn ní àwọn sẹ́lẹ̀ àlùkù nínú ṣíàjì mo wá ní rárá tó kò rí bẹ́ẹ̀ mo wá ní àgbègbè ìgbàgbọ́. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ibi àti ń pè o. Láti. Láti nǹkan àjà. Sọ, kí ni ìbéèrè yìí? Hello. à ń gbọ́ yín kí ni ìbéèrè yín láti òkun àjà. Hello. ó dojú ẹ̀. Hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ yín. orúkọ mi náà abdulrasheed láti rí. Hmm. ọ̀dà ẹ̀jẹ̀ àtúnṣe báyìí. Hello. Hmm. Asalaamualeykum. Waaleykum salaam wa rahmatulah. Ó kọ yín bí ẹ ti ń pè. Abdulwasi ló ń pè láti bọ̀ wọn kí ni ìbéèrè yín. ẹjọ́ ní tàbí bí à ń ṣètò ẹni tó tó bá já sí pé ẹni tó ń pè wọn lẹ́yìn máa bí màmú ṣe ń pè kò tẹ̀lé màmú bẹ́ẹ̀ bí màmú bá rúkú èèyàn ti rúkú kí màmú tó rúkú. ìgbà ẹgbẹ́ mi pé pé ẹlẹ́tọ̀ọ́ láti kí wọn lóyún lẹ́yìn ẹ̀ńdáhùn tó bá ṣe mọ́. ẹ̀sìn náà bá ṣe mọ́mọ́ fún ẹ̀yin náà tọ̀ àti gbọ́ yín. ẹgbẹ́ tí a lè tán ọ̀dà yẹn. ọ̀dà alhamdulilayi imam gbogbo àwọn ẹsẹ sọlẹ sọlá tẹlẹ ti bàjẹ́ nítorí kó fi ọlọ́run dá lórí pé ìmáàmù tó wà wájú yẹn òun là ń wò kọ́sì kò lè ṣeé ṣe kẹ́nìkan jánu fánu sọ pé mò ń wo ẹnìkan kọ́ sí nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ ìjọsìn ṣáájú ẹni tó ń wò kọ́ sí torí ìdá gbogbo ẹni tó bá dánrú ẹ̀ wò rẹ̀ bàjẹ́ wọ́n sọ pólíṣì ìpele mẹ́ta la lè tò ẹni tí ń bẹ lẹ́yìn lè máàmù sí àkọ́kọ́ oní ẹ̀lẹ́ni tí ń sáré gbawájú mọ́ lè máàmù lọ́wọ́ hmm. ẹlẹ́ẹ̀kejì oní ẹ̀lẹ́ni tó yẹ pé kò ní í ṣe nǹkan kan ṣáájú kí ìmáàmù sọsẹrẹ ni tí ń sáré gbawájú má lè má mú lọ wọn kàn gbára gbóná ni kò ní sọlá tí. sọ ẹlẹ́kejì ẹni tí ń ṣe lẹ́yìn ìgbà tí lè má mú bá tó ṣe ní tí wọ́n fi pa wá láṣẹ ni. Hmm. ẹlẹ́kẹta ẹni tí ń fi falẹ̀ burúkú aláìfẹ́ kan ṣe ni. Hmm. aláìkẹsìnkún aláìmọ̀tẹ́ńjẹ́sìn hmm. bímáàmù ti forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ó ti dìde lọ sí rákẹ́ lẹ́ẹ̀kejì ìwọ́n ṣẹ̀ṣẹ̀ ń forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ kò dájú pé yàn máa ti ń ṣe. irú wọn ń gbà mí ó ti tòògbé ó ti sùn lọ. tọ́láyé yìí lé ìrònú pọ̀ ṣẹ́ni ìjọba pàrònú rẹ̀ náà hmm. ẹ̀sìn tó ṣe tọ́lọ́ fi bọ́ gbé pọ́njú kò náà nì. wọ́n á lé pé nù sọ láti náà gan nǹkan míì ni wọ́n mú gbọ́. ṣe lẹ́yìn ìjẹba òun náà ó sa ìdá Hmm. ọ̀sà ìdá tí àlàfo ti ń bẹ láàrin rẹ̀ àti ìmáàmù ọ̀bá ti pọ̀jù kò burú hmm. tọ́ba wa pọ̀jù sọ láti fi ẹ̀ náà hmm wọ́n á ní tí ẹni tí máa yapa sí lè máa mú tí máa gbáwájú lè máa mú ṣe gbogbo sẹ́sọ̀ láti yẹn tó náà bá ṣe lè máa mú jọ kan lè tò lẹ́yìn rẹ̀ á hmm. tò lẹ́yìn rẹ̀ àwọn ò ní ṣerú tó máa ṣe ni hmm. àwọn ò ní gbáwájú rẹ̀ wáyé o ọ̀pọ̀lọpọ̀ àwọn lè máa mú wọn fà kèsì o hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn lè máa mú ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa gbé sọ láti wọn gbà. express ẹ rí i pé tí sọlá ti bá jẹ́ rákà mẹ́rin bíi sọlá tó bọ̀ láwọn mọ́ṣáláṣí mi hmm. ọlọ́mọdé ọjẹ́ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ lágbègbè ibi tí kò wá ti ń gbọ́rọ̀ yìí hmm. tọ̀ wá. akramakumullah rákà mẹ́rin hmm. ìṣẹ́jú méjì pọ̀. Ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run sọláàmù àlẹ́kùn. Àbà <laughs> wọ́n á lè ṣe wákàtí méjì tí wọ́n máa ṣàdúrà. Láti ẹ̀yìn sọ̀lá tó gbòòrò tí a sì rí èdè ibòmí wọn tún ṣàdúrà ẹnìkan tó mọ wá ọmọ fifty naira wá káfọ́n ṣàdúrà fáwọn òkú ọ̀hún àtàwọn àlàyé ẹni tó lọ èkó kọ́lọ́njọ́ dé lálàáfíà bájá iná àtẹ̀nà. <laughs> èyí tó yẹ ká mójútó gẹ́gẹ́gẹ́gẹ́ àní mójútó èyí tó lọ wọ̀n bẹ̀ wá tó dé rádaràdá jágbajàgba kàfẹ́ fi pa oúnjẹ mọ́ṣáláṣí sì ṣe business center. La ilaha illallah. turkey anabi sallallahu àdó àná àbí pè ìpẹ́yìn náà lẹni tí ń fi nǹkan lọ pé nǹkan kan mà sọnù ẹ dákun ẹ bá mọ̀ tẹ́nìkan bá rí adájúni ẹ sọ fún kọ́lọ̀ ò ní jẹ orí ẹ̀rọ pé pè náà lélẹ́yìn náà hmm. tòótórí ẹ̀ ẹni tó wá pàtẹ àdó àkàlẹ̀ tí ń pawó náà kí ni ṣe. àtọ̀ ó náà ń tajà ní ó náà ń ta àdó àìnú rẹ̀ ni wọ́n kàn sọ mọ́ṣáláṣí di nǹkan hmm. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six alójúwe omi wọ facebook tẹ́ bá ti ń rí ẹ máa láìkí ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀ kẹ́ tún máa follow ẹ̀ pẹ̀lú ẹ lọ́ọ̀kọ́ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. orúkọ mi ni abdulhamid abdulhamid láti ìpàdé. kí ni ìbéèrè yín. àgbọ̀mọ̀sẹ̀ ọjọ́ ìdìbò ìkẹrẹ ẹnìkan mùsùlùmù ni kò ṣe mùsùlùmù ọwọ́ àǹdáyàn tó wò ó di mùsùlùmù ó sì ká gbàdá kú tán wọn fẹ́ wọn ni wọn fẹ́ kírun sí lára àwọn àwọn àfáàkàn wà fẹ́ kírun táwọn fẹ́ dágbé kírun táwọn sì ní wọn wá mílíọ̀n àwọn àfáà kan sáà dìde pé àwọn òṣèré sí fún àwọn àfáà tó kírun sí lábá o. Aleykum salaam. Àkọ́kọ́ ẹni tí ó ní màá di Mùsùlùmí. Ṣùgbọ́n tí ò di Mùsùlùmí tó fi kú. Nígbà tó wá kú ẹ wá ní sáàsì sọ láti sí la, àbá ní sáà ní sí o. Hmm. Tẹ́ bá dàn wọ dáràn. Hmm nítorí pé ń ṣe sọ láti fi kékeré lànà tọ́lá àwọn ọ̀rẹ́ ẹlẹ́dàá wa ó ṣe léèwọ̀ fún mùsùlùmí láti ṣe sọ láti ṣe ẹni tó bá hàn dájú pé mùnáfìkì ni tó bá hàn sí dájú pé mùnáfìkì ni lágbàjá bí ẹni tó jẹ́wọ́ tó lábọ̀ rẹ̀ ló ń kàn wá mọ́ṣáláṣí fi ẹ̀tàn jẹ ni tóní tì bá kú ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti ṣe là ó wà lẹni tá a mọ̀ ń káfìrí pọ́nbélé hmm. tẹ́ pé ń kà ń sọ pé màá di mùsùlùmí ni hmm ẹ mọ̀ pé àìtí ìdí mùsùlùmí kò fún yín láǹfààní àti ṣe sọ láti ṣe lára ẹni tó bá dán wò dáràn. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín àti ibi tí ń pè o. arnold aziz ló ń pè láti new york. kí ni ìbéèrè yín. ìbéèrè ni àti tó bá ń sọ àwọn ìbéèrè kan sí ní ìwọ̀n bẹ́ẹ̀ bá dáhùn àìbéèrè mi ni pé tí tí èèyàn bá àwọn ọ̀rọ̀ nípa owó ìlú sọ hmm. àwọn ọ̀nà kan tó wà bẹ́ẹ̀ pé a ń gbé ètò owó èlé kó dà kẹ́yìn wọn sọ àwọn kan tó wà bẹ́ẹ̀ pé tí bá gbowó sí báńkì òun oníṣẹ́ẹ̀sì kan wà fún wọn ilé owó tó hmm. yẹ pé ìyá náà rí aláṣẹ ìṣẹ́ẹ̀sì ọ̀hún sọ owó yẹ ṣé èèyàn lè yọ sí ìgbàgbé ẹ̀kọ́ àti kí èèyàn náà ti ṣe níṣẹ́ bíi láì mọ́ fúláàtì. ọ̀dà a ti gbọ́ yín o. alhamdulilayi àkọ́kọ́ owó èlé gbogbo bó bá tilẹ̀ wù kó jẹ́ ọ̀nà yòówó lè gbà wá kó bá jẹ́ pààlà lásánà rẹ̀ àbáwò tí ẹ̀ já fún hmm. ọkàn wa sáwọnú dúkìá wa ni a gbọ́dọ̀ wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ hmm. ẹsìn máa pélé ayé táwa wà ní ìsìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn transactions eléyìí tí ń ṣẹlẹ̀ nínú àwọn businesses táwọn èèyàn ń ṣe àti à ń kówó pamọ́ sáwọn báńkì báńkì hmm àtàwọn àyè míì tí wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó a rí i pé gbogbo ń tọ́jú má business lónìí ó wọ́n bèzè lórí rìbá ni nítorí pé ìgbàgbọ́ tàwọn tí wọ́n dá conventional business sílẹ̀ láyè sí ni pé kò lè lọ síwájú kò lè dàgbàsókè a lè rérè mú bẹ́ẹ̀ láì sí rìbá bọ̀. tọ́ ẹ̀yin náà lára tẹ́ ń kówó sí báńkì bọ́yẹ̀ fẹ́ bọ́yẹ̀ fẹ́ pẹ́yẹ mà pẹ́yẹ mà ẹ̀rí pé owó yín náà ni wọ́n ń lò fún ọ̀pọ̀lọpọ̀ rìbá tí ń ṣẹlẹ̀ láyé hmm. so àwọn ọmọ wa ṣe ní ìwọ jẹ kémi ọjẹ hmm. so báwọn bá mú lion share wọn á rọra fi bíntín ráńpẹ́ róńdó kan sínú àkáǹtì tìyín náà kẹ́ ẹ má bàa bínú sáré hmm. bíntín ráńpẹ́ róńdó òun náà ni wọ́n padà wá fa wàhálà fún yàn tó bá ti jọ gbòǹdà òkè so ẹ tètè kọ àkọọ́lẹ̀ rẹ̀ kẹ́ mọ̀ pé owó kan ti sá wọnú dúkìá yẹn tẹ́ ẹ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ẹ̀. so èèyàn gbaru owó báyẹn èèyàn mú kóònù dúkìá rẹ̀ èèyàn bọ́ lọ́wọ́ ẹ̀ nípa pé ẹ lè lo owó yẹn láti fi ṣe nǹkan kan tí ó wúlò fáwọn èèyàn lápapọ̀ gbígbẹ́ fi gbẹ́ gọ́tà Hmm. àgbẹ̀tì ẹ̀ fi gbẹ́ àfi kọ́ public toilet hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. so tẹ bá wá ní ẹ̀yin ẹ lè ṣe bẹ́ẹ̀ nílùú amẹ́ríkà tẹ wà bó lẹ ti fẹ́ ṣe tá ẹ máa gbẹ́ kọ́ gọ́tà fún tani lamẹ́ríkà àwọn ti gbẹ́ tipẹ́ ẹ máa kọ́ public toilet tí n bọ́ ń bẹ̀ nígbà tí sọ́dọ̀ wa tán yín àgbẹ̀ sórí pápá. so ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ lè fún yẹn àmọ́ tẹ bá fún yẹn gbogbo ẹ̀ sá mọ̀ pé téèyàn bá fi owó ń ṣe nǹkan kan kò ní ládàá. ẹ ó kọ yín o. agbára aráàlú látò gbọ́n sọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ ìdájọ́ tí ó wá lórí ọ̀rọ̀ ọmọlé ọmọlé kíní irinjú máa ń rìn lára lé sáńpẹ̀ lọ́mọlé. nípa rẹ̀ mo hmm. ni mo fẹ́ béèrè pé ṣé ìdájọ́ ẹ̀sìn ló ní ká pa ṣẹ̀ríà ó tọ́ súnà ni àbí ọ̀rọ̀ àwọn àfáà ọ̀rọ̀ àwọn àfáà ni àbí àdìsá nábì ni wọn ní ti parẹ́ ó tọ́ súnà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ pé ọ̀rọ̀ àwọn àfáà ni o àbá àdìsá nábì o kò jẹ́ ìdájọ́ òní òun náà gbé láǹgbà láǹgbà yàtọ̀ sọ́mọ ní dídájọ́ kan náà ní bẹ́ẹ̀ lórí méjèèjì. alhamdulilayi ọkọ ni pé ọmọ ilé wọn ti béèrè rí ẹtù sọ ọ̀nàbì sallallahu alaihi wa sallam òun ló pa wá láti pé gbogbo bí tẹ́ bá ti rí ẹ pa hmm. eléyìí jẹ́ tọ́ máa lé hmm. so bàbá àjẹnulé náà lẹ ti rí bàbá àjẹpàrọ̀ gírí lẹ ti rí lóde ẹ pa hmm. kódà àdìsá nàbì sallallahu alaihi wa sallam tó tọ́ka sí pé ẹni tó bá rí tó bá pa pẹ̀lú lúlù ẹyọ kan ládàá rẹ̀ pọ̀ sọ eléyìí ẹ̀jẹ̀ tó máa lé tó ń torí ẹ̀ ìsìláàmù oníkẹ́ pa àdéhìí anábì sọ̀rọ̀ láàrin sẹ́nà lọ sọ ọrọ àfa nínú ìsìláàmù ọ̀rọ̀ àfọ̀ ọ̀jàmà kankan tí ti rí nǹkan hmm. nínú ọlọ́nsọ anábì wí hmm. torí tí gbogbo ìyẹn tó wákàtí yanu ni wọ́n hmm. òfin ni pé sọ anábì sọ sallallahu tẹ́lẹ̀ ìjẹba wọn á ní ṣé ìdájọ́ tí ń bẹ fún ọmọlé náà ní bẹ fálàǹgbà adarí pọn aláǹkọ̀kọ̀ rárá rárá ọlọ́run ọ̀bẹ yín pé kẹ́ ẹ pé lẹ́yìn fún ẹ wọn lẹ̀kùn ṣàyè wọn so láǹkọ̀kọ̀ adarí pọn àtàláǹgbà ẹ fà wọn lẹ̀ ọlọ́run ọ̀bẹ yín kẹ́ ẹ pa wọn. àmì tó wá pé oògùn òfò lòún ṣe é káyé tẹ̀wọ̀n káwọn máa lé adarí pọn kádùgbò ni àwọn aláǹkọ̀kọ̀ àwọn aláǹgbà àwọn lè pa àwọn fẹ́ẹ́ fi ṣoògùn àdánù so islam ò fara mọ́ gbogbo rẹ̀ fi wọ́n lè kàn ṣàyè wọn tá a máa ń yọ yín lẹ́nu lé yín tẹ́ bá mọ̀nà tẹ́ fi lé wọn lé wọn àmọ́ pé gbogbo bí tẹ́ bá ti rí wọn ẹ pa wọn islam ò sọ pé kẹ́ pa wọn ọjọ́ ìbò sì jù. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ti ń pè o. àbámọ̀ ló ń pè láti sẹ́yìn. kí ni ìbéèrè yín. ìbéèrè ìbéèrè mi ni wípé ìmọ̀mù tó ṣáájú fún yìnyín ìmọ̀ bàbá ìró tó wá di ìrákà mẹ́rin tó wàá mọ̀ wípé ìrìn yẹn ti pé tó wá dìde rákà ẹlẹ́karùn hmm. tó o tó wá dìde dúró tán àwọn máa wa ń pè pé subhanallah pé kó padà tó ṣé lórí ètò ìdìde dúró yẹn yóò padà rí àbí wọn bá sọ láti yẹn lọ. Hmm. alhamdulilayi imaamu tí sọlá tirẹ̀ ti pé ẹ ń àbí sọláàtì làásùrù àbí ìṣá ó dìde lọ sí rákà ẹlẹ́karùn-ún ọlọ́run á ní kí àwọn jàmá ẹ̀yìn rẹ̀ ọmọ sàṣùn pè é wọn ni subhanallah dandan túláàsì ni màmú gbọ́dọ̀ padà hmm. tó bá fi lè tẹ̀síwájú pẹ̀lú kó ti yé kó ń ṣàfikún nínú sọláàtì sọláàtì rẹ̀ bàjẹ́ hmm. nítorí pé a gbọ́dọ̀ máa mà fikún sọláàtì sọ hmm. tẹ́ ẹ mọ̀ dájú pé sọláàtì ti pé ẹ gbọ́dọ̀ dìde tẹ̀lé o. Mm tí ìmáàmù ọba máa ń tiẹ̀ tó ń tẹ̀síwájú ẹ̀ gbọ́dọ̀ lọ bá ilé ìjẹun ṣètò. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè o. ọkọ mi ni àdúrà fatai láti pàdé mọ́ta. kí ni ìbéèrè yín. bí ẹ bá ṣe àlùwàlá hmm. pé pé èèyàn fẹ́ sọ láti tó wá tó tàgbẹ̀ tí sọ́lá ti tẹ̀ lápẹ́yẹ wọn ń tàn lọ́wọ́ táwọn àjọmọ́ fẹ́ wọlé pé ọtọ́ túnmọ̀ sí ọ̀tún jẹ nǹkan lórí àlùwàlá àdúgbò ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀dà. alhamdulilayi tó ti sàlù aládàlù àlá rẹ ti dó dáadáa wọn á fẹ́ fẹnu pa nǹkan kan kó tó di pé ọwọ́ mọ́ṣáláṣí lọ́ọ́ ṣe sọ̀láàtì kò sí tó burú bẹ̀ ṣùgbọ́n kó rí i dájú pé kóun tó di kóun bẹ̀rẹ̀ sọ̀láàtì òun yọnu dáadáa àṣẹkùbọ̀ tó ń jẹ òṣìṣẹ́ kù sáàrin yín àbí kọ̀rọ̀ ẹ̀kẹ́ o kọ́ má bàa jẹ́ pé gbàtẹ́ bá bẹ̀rẹ̀ sọ̀láàtì ní nǹkan yẹn wọ́n máa bọ́ sọ́nà fún yín eléyìí ò bá àlọ́ àlá yín jẹ lópin ìgbà tí ò bá ti jẹ́ ran ara kún mi torí pé ànábì sallallahu alaihi wasallam fi hàn pé ẹni tó bá jẹran ara kún mi àlọ́ láti bàjẹ́ o sọ ṣùgbọ́n pé nǹkan tẹ́ jẹ yẹn iná náà wọ́n fi ṣe kó tó jiná kó tó di jíjẹ kò àlọ́ alájẹ́ lópin ìgbà tí ó ti jẹran ara kún mi. كان آخر الأمرين من رسول الله صلى الله عليه وآله وسلم ترك الوضوء مما مسته النار níta nàbì ṣe pẹ́yìn nínú ìgbésí ayé rẹ̀ ni pé tó náà ṣèjìnná kìí ti torí rẹ̀ tún àlùwàlá sí àdéhùn kan wá sọ fún wa lọ Sahih Muslim pé àyàfẹ́ ran ràkúnmí. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwa tí a máa ń da àwọn àtẹ̀jíṣẹ́ wa sọ́wọ́ léyìí tá a fi máa ń béèrè ìbéèrè sórí zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ kí n sọ fún wa yìí pé ànílémọ́ láǹfààní àti máa mú àwọn àtẹ̀jíṣẹ́ náà ṣùgbọ́n orí eléyìí tó jẹ́ yẹ́tẹ̀ nọ́mbà yẹn ni kẹ́ ẹ máa fi àwọn àtẹ̀jíṣẹ́ náà sọ̀rọ̀ sí ẹ Alọ. ó kọ ibi yín o. yàrá ikọ́ sí mi láti kí ni ìbéèrè yín. ìbéèrè mi ti bá ń ṣe ìsọ̀rọ̀ títí ìmáàmù ti ṣe ọ̀sánfàfọ́ àkọ́kọ́ ìkejì tí ẹlòmíín wájú ọ̀yìn ọ̀làdúnà tí kò bá aláwàgbọ́ àkọ́kọ́ ìkejì náà báwo ni ó ṣe èyí tó bọ́ lọ́wọ́ ẹ̀fà. ọ̀nà. èyí rẹ̀ ni pé dábà ń ṣe ìdájọ́ máa ń ṣàdúrà fòkù tí àlẹ́ ṣàdúrà náà sí Yorùbá ní àwọn àyè náà. lórí sọláàtì àbí náà náà ni ẹni tó ṣe pé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sọ̀látù janaza kò sí ń bẹ̀ ó wá bá wọn lórí Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì tàbí ẹlẹ́ẹ̀kẹta báwọn ni ó ṣe ṣe ibi tó ti bá wọn náà ni ó ti darapọ̀ mọ́ wọn torí àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam tóní ma adraktum fasallu wa ma fatakum fa atimmu ẹ̀ńtẹ́ ẹ bá ẹ̀yin náà ṣe pẹ̀lú lìmáàmù ẹ̀ńtọ́ bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀ pè é níṣẹ́ mi bá wọn lórí aláwọ̀ àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì máa darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni lọ́dọ̀ lè máa mú ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ni fẹ́mi ẹjọ́ pé bẹ́ẹ̀ lèmi ò ti ké fati àtẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta ti lè máa mú lẹ́lẹ́ẹ̀kejì tèmi ẹjọ́ pé bẹ́ẹ̀ ni ti sàṣọ̀látù fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹrin lè máa mú tí ó ti sálámà lẹ́lẹ́ẹ̀kẹta tèmi ẹjọ́ pé bẹ́ẹ̀ ni ti sàdúrà fún òkúta àti sọ̀látù sí lára hmm. lẹ́yìn so gbogbo eléyìí àlàyé rẹ̀ ń bẹ nu tíra ta kọ fún solatul janaza so akọ ọ̀kan wà ní èdè English akọ ọ̀kan sì wà lédè Yorùbá ẹ lè béèrè fún àti àwọn tíra wa mi ní Al-Madina Center ní Ògbómọ̀ṣọ́ níbí so àwọn àwé yẹn wọ́n ṣàǹfààní púpọ̀ hmm. wọ́n á fún ẹ láǹfààní láti gbẹ̀sìn rẹ yé hmm. gbogbo àwọn nǹkan tí ń fa kùdìẹ̀kudiẹ wàá lè gbọ́n kúrò nínú ẹ̀sìn rẹ. Hmm wọ́n nígbà tá a bá débi tá a ti fẹ́ ṣe àdúrà fókù ní ẹ̀yìn Allahu Akbar ẹlẹ́kẹta yẹn ṣé a lè ṣàdúrà yẹn Yorùbá tó bá yẹ pé èèyàn bá ń ṣeré hmm. àmọ́ tó bá pé sọ láti lẹ́fẹ́ ṣe èdè lárúbá náà lẹ gbọ́dọ̀ fi ṣe hmm. ẹ̀ rí i pé gbígbọ́ èdè lárúbá láti sin náà ọ̀kápá ní ẹni láǹfààní àti mú ìgbìgbà kan sí ma ẹ̀yin tí ẹ bá fẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ sọ́wọ́ léyìí tẹ́ fẹ́ máa fi bèrè bèrè máa bèrè rẹ̀ lórí zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six. bákan náà àwọn àwo ètò yìí díìsì rẹ̀ wọ́n mọ bẹ́ńkàlì ní sẹpẹ́ fún èyí tí ẹ bùkátà sí inshallah rahman ẹ máa pè sórí zero seven zero double six three seven two five zero nine láti máa fi béèrè bí ẹ bá ṣe lè rí wọn. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá a fi san lẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kéèyàn mọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan látẹ̀yìnwá jazakumullahu khairan sheikh kọ́lọ́nkọ́wọ́ bá wa bóyin ní ẹ̀mí gígùn àtàlà àáfíà bákan náà kọjá kẹ látúbọ̀ tán dára inshallah rahman ọ̀làdùnní bello òun lórúkọ mi ọjọ́ mẹ́jọ yìí láti máa pàdé pọ̀ padà títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu.